àwòrán ògúnkálékọ̀ igi àgbélébùbù hẹ̀hẹ̀ kó ṣe yí jésù ó kú ní ewo igi àgbélébùbù jésù ó kú àti gba gbogbo ẹlẹ́ṣẹ̀ nọ́wọ́ ìyà ẹ̀ṣẹ̀ jésù ẹ̀ṣẹ̀ rí igi àgbélébùbù tẹ ẹran etí ọ̀rí jésù ó kú kákó ẹ̀ṣẹ̀ ya kó ẹ̀ṣẹ̀ yóò pín àyà ọlọ́run ìyà jésù mi kókó jésù ya mímọ́. Yesu ya ɔne yɛdɛsɛ Yesu ya bí ọmọ àgùntàn Ọlọ́run àápa sú ya àápa torí gbogbo ya àbá gba Jésù gbọ́ padà náà ra ẹ̀ṣẹ̀ ya Ọlọ́run òṣìṣẹ́ àti ń ya ẹ̀ṣẹ̀ ya Jésù ó họ ya da ọmọ Ọlọ́run àwòrán yóò tẹ̀lé ìtìyàn yẹn ń ŋá ya gẹ́gẹ́ bí ìyẹn ti jẹ́ kí n yé ya ìtumọ̀ àti tẹ̀lé Jésù Olúwa ya.